ó jẹ ayé wọn lọ afọ àpáta àti gé mo ń sùn mí gidi afọ kan tí ojú kan tí oníyọ kan lọkàn ní àpò ẹ kan tí òun rárẹ mu o èmi ìdá afọ lẹ́lẹ́lẹ́ ó kàmpín náà kọ́ bẹ́ẹ̀ afọ yìnbọn kó tàn sí afọ àpáta ọ̀kan mi gidi. èmi kò nọkọ̀ láti wọ̀ náà nọkọ̀ ẹ̀ dé mẹ́fà náà kó lọ bọ̀ nlua mi ma nɔkɔta na ŋɔ na nɔkɔ. emi ma ndiro deɛ na soko ɔne. ɛɛ ilu emisi ibɛ bibɛ. ne ta na ŋɔ na ne. tí kò jẹ kò jẹ nda na fɔ ni emi ma ndiro nu ɔrùn yɛ ɔjɛ nda nɔkɔ. E, o ne. ɛ nkpɔri o tɛ wa ni mi tɛ. ooo na bóyá o nù ọ̀bọ̀ kó ní bóyá ọkọ ní gbòmò kó ní na tó kó sì bẹ̀ sí emi la. ooo tí ma lọ́jọ́ ìmẹ́. tọ́lá èmi ne. na ne. na tó kó sì bẹ̀ sí náà bí ọ bùkàtì jẹ́ tọ́lá aago ilẹ̀ má tó ń torí etí wọn àwọn ẹgbẹ́ tí èmi kàṣọ ojú owó ní ìlú ilẹ̀ má tó ń torí bá yọ lẹ́yìn ìdúró ẹ̀. àrùkẹ́ ìfà máa fọ bẹ́ẹ̀. máa bẹ́ẹ̀ fọ bẹ́ẹ̀ bá ìwà ilẹ̀ má tó ń torí. àgbà kó o ní àkó o dẹ alọ́. máa mi ṣe wà sí torí ojú. mo bá ìjọ ká kí n tán náà. èkúlé èkúlé o. èkó ní èkúsọ náà. bẹ́ẹ̀ jíbà. àjíire kẹ́sẹ̀ kó jẹ́ ní ẹ máa rí nǹkan. àgbà lọ́jà oyin akọ ajé ni kí mo ká tán bá ti gbọ̀ngàn rákì sí ẹ̀. mú gbọ̀ngàn rákì ní kíche ní báyìí ní máyà fẹ́ jíjẹ. àkójọ kọjá kó òye bọ̀ ẹ́. afọ̀kànjọ́ ìkànjọ́ yìí náà ń lérò. afọ̀kànjọ́ bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ wá sí báyìí ebe kíkọ́ àkẹ́yìn afọ̀kànjọ́ ọjọ́ kanjọ́ ó sì ń. afọ̀mẹ́jáfọ̀kànjọ́ bí kò mà díẹ̀ afɔkanto wotse nye afɔkanto kí wà afɔmɛtsɛ ɛfɔtsɛ ní ɔdze afɔkanto. boba nífẹ̀ẹ́ àsopọ̀ ń tò mọ́ nọ́kọ tí ń dá mi níbò ń kò nọ́kọ kò tó èmi kó ní. ẹ̀wọ́n ní jẹ́ madé ẹ̀ madé ló jẹ́. bọ́ arúgbó ẹ̀kẹ́ pẹ́pẹ́ ń re. èmi ní nọ́kọ. No

bụ banye ntama wepụcha ụnụ mi ahụ nlefefe okonọkọ nlefefe ẹnẹjàdá òun nana abìrìyìn tánná síbà abìrìyìn tánná kẹ tí ọkọ àrí ọkọ àdọọdẹ wọgùtọ kà wọ ẹkẹ nà jẹ ó di kí ọkọ kí fún

Aruka, emi náà ti fi arúkà sare máa ń sìn. ó dìbò sáré bú ọkọ̀ ní níbẹ̀ àkàtì ẹ̀bẹ̀ òbòkó bàjẹ́ lẹ́nìí. wá èmi máa ń bàjẹ́ lé wọn. àbó bàjẹ́ lébẹ̀ náà ó máa ń rà lẹ́sìn. lórí ọkọ̀ ẹgbẹ̀gbẹ̀ wá fún un n pé kí wá fẹ́ àwọn obìnrin sì ní lókòló ká gbọ́n kọ́ wá fẹ́ nàá dìrò náà pọ́n náà dà pọ́n. ìyá àpò àwọn mi ẹ̀ wọ́n náà wọ́ ẹ. gbé wọn tó lè fà osongba ah, ah. náà yìí náà dà pín mo dúró sí ní èmi mo dúpẹ́ ní kó ọkọ̀ abẹ náà dà pín. àjọ òkú ọkọ wá fún mi tí mo nọkọ náà wọ́n gbọ́dọ̀ àgbẹ̀ bẹ́ẹ̀ nù. Ah. àwọn ilé. ọmọ fọ ní nkẹ́ẹ̀bù. èmi máa kẹwa èmi mo kó jà gbàgbọ́ èmi mo kó ń dé ó di fọ ọkọ èmi èjẹgbẹ kèjẹgbẹ mo kó náà kọ ẹ̀yìn ọjọ́. ẹ̀dá tó lu àlejò náà di àlejò kó tó lu ó lè nà tó lé ẹ̀wọ̀n da àlejò sílẹ̀ ló lu mẹ́rin kan síbà yẹ́rọ síbà yìí ọlọ́run kó jẹ́ yín àwa wá kó tọ́ wa o. Oye, dáadáa ló fà náà kú alẹ́ o o mẹ́kẹ́ gbọ́ èdè wa. o ń gbọ́ o gbọ́ èdè wa. dáadáa. èdè ń fẹ́ yẹn wà wí yà. dáadáa dìde. <laughs> máa rí ẹ̀hún de ìjẹ́jú méjì. wàhálà kò wá. ìjẹ́jú méjì. wàhálà kò sí. tọ́lú torí nami ọkùnrin ọkọjá mi àkọ́kọ́ àkọ́kọ́. bàbá ẹnẹtsẹ mi ntí àwọn àlọ anagbe mi báyìí yẹ mo dúpẹ́ ẹkọ rere ó dọ̀ fún mi tán. mi sì àlàkò wa yìí. à ń gbọ́ ojú ọlú àlàkò yìí. ojú ọlú àlàkò ó ṣe pàtàkì ẹ̀mí àlejò ní ìjẹ́ àrùn ọ̀nà ní ìjẹ́ èyí máa rajà kí káràkátà ní àbíyá wọ́n e, nẹsẹ̀ wà lóye bí òde ṣe amójúpọ́n àjàmí nǹkan sí kára fún òde hàn ní nọ́mbẹ́ ojú súnmọ́ òde kì ní nnájú fúdá káyọ̀ ní màá rí yìn kan wà kí nǹpadé mi náà yóò tẹ̀ mí láì pípọ̀ tí ó wù mí ní amáwùyàn nǹkan bó ti náà fún mi láǹfààní kí n fọ́ ń rè wà nínú ìyẹn wàhálà kò wà àwọn ọlọ́ntẹ̀gẹ́ bẹ́ẹ̀ gé ok wọn fò ní nọmba yẹ ayé ya ti mọ ojú láre káfọ ní ká àmúyẹ ká ní wọlé ara lọrọ lóòtítọ́ nkò mẹ́tẹ́lẹ̀ àmọ́ kí èyí ya òun ní ní ìfẹ́ kó a tó ń rọ̀ mìíràn ìdọ̀mí àwọn yẹn kan fún òun jẹ́ kíá ní ẹ̀jọ̀ dùn. wàhálà kò wà lọ́ntẹ̀gẹ́. ní ẹ̀jọ̀ gún mi wàá má ń tẹ bèrè ẹ̀ tẹ́ná ní ọkọ̀ àfẹnumọ́kọ̀ àfẹnumọ́. pẹ́rẹ́.

òtìmọ̀ náà wò pàdé nù ń bẹ́ẹ̀ bàbí. ilé kíbẹ̀ ń kò ń rí ẹ kíbẹ̀ dùn ti ń yìn fún gbà mọ́ ní tèmi náà ọgbò jẹ́. Ah, ọ̀dà ìfẹ́ kù sí ẹ̀bẹ̀ ló ti tó ọ̀n dédè nkò mọ ní ẹsẹ̀ ẹni wà kọ́ ọ́n létí náà kùdà. èmi kí bí n dé gidi ẹ̀ ń ti àárọ̀ ẹni ìbànú wo yín dúdú kó jálẹ̀ nkò mọ ní ẹni ìbọ̀kọ́ abá pàdé ẹ̀. dáadáa pa mí náà mo lọ kíkọ kò tí ní àrè mọ́ni kò tí ká ti ká kọ̀ lọ o fún náà ni màá wá nílé dàgbà. yìí fẹ́rí wàhálà kò wà gidi ndòdò ń bí wọn àsùnjẹ́ náà wà bẹ̀ pápá. lórí ìjà bẹ́ẹ̀ gidi la inú lébọ̀ ọ̀sùn bẹ́ẹ̀ inú lébọ̀ ọ̀sùn náà wà ní inú lébọ̀ ọ̀sùn wàhálà kò wà ń para tó ń jókòó ti sí. bákò jáde lábẹ́ pẹrun mọ́. bẹ́ẹ̀ gé ni. kí ni ẹ̀kọ́ ṣe wíwọ̀ ẹ̀kọ́ yáró ni ní àwa lọ ń kó tó àwọn ló ń bẹ lápò ṣòkòtò. bẹ́ẹ̀ ni la. ó tọ́ wọn wọnú bẹ́ẹ̀ yẹ́mọ̀ ẹ bá pàdé kí fọ́ ní wọ́ọ̀gì bẹ́ẹ̀

ọ̀dà yóò lákò òkà tán mọ tẹ̀ ẹ́ yíjẹ èsì ọ̀pọ̀lọ́kà gbélé gíga òdùpẹ́. ọ̀sán nri nri ló mẹ́ńdọ̀. ọ̀kẹ́ ló ló tẹ̀ ń gbóná. ẹ̀ ǹ tí káyọ̀ bá na pè é gbàfà. báyìí yẹn nì kò gbére bọ́. báyìí yẹn ó sàn.

mzi ọ̀làkùn. èmi è ń gbọ́ njọ́ ń otu àlàkùn gẹ́nì. ó tàn ankpo mọ méjì fo fún nǹkan yẹn baro. wàhálà kò sí. àkójọ ní ẹsẹ̀ ọdẹ nù. bẹ̀gẹ́ ni nọ́mbẹ́ gbọ́ jọjọjọ sìn àkókò ànájọ ìjà àkórí ìlú ẹ̀. ẹ mọ̀ kò tí mójú ẹ̀ lẹ́sì. ọ̀dà ẹ ti kọ́ sí ni. bẹ̀gẹ́ ni. títí lọ́nà ó ní. bẹ́ẹ̀ ni àkóló kòkó ti lò. wàá wàá ní àkójọ ìjà mi. kátẹ́yìn tó ń darúkà ṣe mo ń darúkà. wàhálà kò wà ẹ̀mí ti fẹ́ nù nà lẹ́lẹ̀ pọ̀ nípara kan jókòó ti síbò hàn ó gbàgé akóche gbàbẹ́. ó ti dàn fún gbẹgbẹ ẹ ń gbogbo ẹgbẹ àkótó jẹ. ìyẹn mi wà wò tí n wà wò tí n kò rí gé <laughs> tí n fànà bá bẹ́ẹ̀ n kò ti tiẹ̀ wàhálà kan náà bò ẹ̀ tí wàá mú bá parí bẹ́ẹ̀ ni mú ègbó ti ń jarí mọ́rò. ó ń jà ọkẹ́ kó balẹ̀ dé yànṣẹ́ rẹ̀ bẹ̀ orí ní tẹ́ ní kò tí orí òun sì jí àpẹẹrẹ tí lẹ́yìn ìwọ kó ya gbà. lórí ìjà. bọ àyàn kò yàn ní mọ. àyàn mọ ti lọrọ. tó ń tò ní ebẹ tí mo dúpẹ́ gbogbo àgbélégé tso olɔ ge afɔkɔ ege mi tso kɔkɔ kawa bi emi ma ń gbà lọ́wọ́ ẹnu. òtí kò òtí kò olùgbẹ wọlé jẹdá. òun nẹ. olùgbẹ kókó ọ̀nà kẹ̀kẹ́ mi wọ́n ná kó nẹ bí kékeré kan náà kọ̀ bọ̀ fún dá. bẹ́ẹ̀ gé mi pọ̀ tó ń torí e mo dúpẹ́ ń délége tó ń torí e bẹ́ẹ̀ tí kò àwálé tó àfọkọ ẹgẹ́ mi ó mà tètè ọrùn bó tè wọ ọkọ kàrá nígbà ọkọ ìdáná ní ẹ̀rọ dáná àkókò yọ ọ ní tẹ̀ dájọ́ òkùnkùn ọkọ ọ̀rọ̀ dájọ́ yọ ọ̀hún ojú tẹ̀ pàṣẹ ní ọkọ ayé lọkọ ayé. ó ná ó gbọ́nà kẹ̀kẹ́ àbí ló ń fọ̀gbù gangan ní ẹni kò gbà. kò gbà. ó dé nẹ. àwọn àti ọkọ tó yà wọ́n kó náà ni. ó nẹ náà. Mọ̀ fún ọkọ̀ mẹ́nẹ́ orí tí kò lákò náà ṣẹlẹ̀ ká lọ́jọ́ gbàgbọ́ ó kò fọ̀ tán náà o ti mọ kàn oh, ti wo balẹ̀ ní. o àkólọ tán ọjọ́ àtẹ̀tẹ̀ ń wẹ́ àkólọ kálọ̀ kárí hàn tán náà bẹ́ẹ̀ gé ni àti tónú ìwá kálọ̀. Ngbọ́kọ̀ ń bá fún yìí. Ọkọ̀ ọkọ̀ bẹ́bà gbogbo mo ti pàṣẹ bẹ́ẹ̀ nínú. Ó pàṣẹ fún gbogbo nọ́kọ̀ ni. Gbogbo nọ́kọ̀ ẹ̀. Àná nọ́kọ̀ bẹ́ẹ̀ gé. Owó. Ani ma no kota no ne. Pe ka jo de ne ko diro tan na nti jo fun na. Bere. Ko ti ni ko ti afadan ko àbí e. Ko afadan ko àbí le fe nfo fe ni le fe ni dana no ko. Ó yá ko e mo ko. Ke ko ti mo ko ko tan ko ko. O ti ta aya ba atara na ko ni ba na ko na ya ba. Sare. Kọ́lé tèmi wá ọkọ̀ ìbò Ọmọ ọmọ òkè eré mọ̀ ẹ́ pọ̀ sí tọ́lá. òtíere tí kò sì ti gbé abẹ́gẹ́ fẹ̀ẹ́ tójó wa ń lè ní díẹ̀ bẹ́ẹ̀ òtíere ó di ire òtíere díẹ̀ bẹ́ẹ̀ àkógbọ́kọ̀ ẹ̀yẹ ti fún dẹ́ ti dẹ́dẹ́ kó nẹ́ lórí ọtí gbé ajẹ́ afọkànkò sí ti ndana keke kɔnɛ tso wa yɔ gbɛ nɛ wa lɛ n'olu yɛ nɛ ko nɛ wa n'a kɛ si n'a kɔ kɔ si ku nɛ. kí mi ló kó sí yẹn o já má rẹ. ó ní màá fa ọ̀fẹ́ tó ọ̀fọ̀ fún mi. bẹ́ẹ̀ ń kòkó nẹ́gẹ̀ ń da kòkó nẹ́ mi. wọ́ pépà tí de kà fún mi. bẹ́ẹ̀ mi máa lọ káàtì padà tí wọ́n kọ́ alẹ́ tí wọ́n fọ́ ní dá mi nífẹ̀ẹ́ níbẹ̀ ní wàá fẹ́ yẹn bá. èmi máa ń bàjọ́rò yẹn fún pàtà èmi. wọ́n gbọ́dọ̀ kó sínú àfọ́ fún mi. èmi máa ń bàjọ́rò yẹn fún èmi mo dúpẹ́ màá pàdé òun èmi pàdé. èmi èmi jẹ́ mo bẹ̀ẹ́ tí wọ́n pa fún ọgbẹ́ tó nínú ọ̀kẹ́ ọ̀kẹ́ tó kò gbọ́ tó ọ̀fọ̀ fún wọn wọn nànẹ́ nànẹ́. ọ̀yá arúgà ọ̀yá wàhálà kò wà ìpàkọ́ pọ̀ nkẹ́ kókó ní ìdààmú wàhálà kò. èmi ká gbọ́n kó wá ti òfò ní ìdààmú lóko ní ojúbò kó pọ̀. orí ń lè fẹ̀ fi ilé ìfẹ́ yóò ti jẹ́ dòńdálẹ̀ fáagó jọjọ ilé jọjọ tún fẹ́ tún fẹ́ ilé ìfẹ́ jọjọ bí ìdáko nọ́kọ́ kékeré kó ní ó di ìdáná kó nọ́kọ́ ó di kíkò ti pẹ́ ọkọ̀ ẹ bá bẹ́gẹ́ bẹ́ẹ̀ tó kẹ́ abọ́ bẹ́gẹ́ náà ní ọkọ̀ ẹ kú bẹ́ẹ̀. jaja nyekoboko bẹ mbi ndoro si. n'akobe na ne sùúrù. èmi ne sùúrù. na ne ní ìwà sí ẹni náà ní sùúrù. èmi kò mọ̀ kó ní sùúrù kan èmi nǹkan kọ́ kọjọ́ náà nǹkan kọjọ́ náà la. náà ní sùúrù. èmi ní sùúrù. Hmm. èmi ń gbọ́ pariwo kẹfù dàmú èyí ilé yòókù sì ṣe àwòwẹ́. báyìí dàbẹ̀ ń bọ̀ gbèsè ní kékeré òun kọ́ ká ọkọ̀ àti fọ́ fẹ́ tán n'efu ọfụm na. afọ ọfẹ ni ìdáná kọ́nà kọ́tánná. báyìí kò ọjọ́ náà fún ọ̀yàn ló agbọ́ ẹ̀ kò ọjọ́ náà fún un. nẹ́ẹ̀nà kó gbọ́ mi o. ẹ̀ ń kọ́ ẹ̀ ń kọ́ màá rí bíbí èkó mẹ́ kọ́jọ́ ọ̀gbọ́n náà àná kọ́ ẹ bí ẹ. ìyẹn ní ànákó rí báyìí. ó di ìdáná kó náà kọ́ ẹ̀ òpin ayé akó ní ẹ̀fọ́ sí. ó kọ́ ní pa mẹ́fà náà rúkà èmi kò gbàgbọ́ ẹ̀ àfọ̀gìdì ẹ̀ òun. èmi kò bọ̀ kọ́ kọ́ náà kọjọ. n kọjọ fún mẹ́fà náà mọ́ àwọn ọkọ̀ ẹ̀rù tèmi ìjókòó sẹ́lẹ̀ lóko gbà tí tì náà ní. nọ tó bẹ̀rẹ̀ ti bọ́ọ̀lù jọjọ ẹ nígbà ìgbéró òkú fí ẹ. gbogbo ọkọ̀ ẹ wá akẹ́kẹ́ fúnfẹ̀ dẹ́. Tomi nda bẹ́bà ọkọ ẹ kò jọjú ẹ. Ó jọjú ń bá a. Ìyẹ́ sì jọjú ẹnì ná. Ó jọjú ń bá a. Ìyẹ́ sì jọjú ẹnì mi wọn náà jọ kólé sí kíbo àríyẹ́ sí kíbi rẹ̀ gbá. Èmi lóko lọ́ka ọkọ̀ afẹ́tì náà nẹ̀. Ìyẹ́ jẹ́ ní bẹ̀gẹ́dẹ̀ ń ta. Yẹn wọ́n kọ́ gbà ní òwò ọbọ̀ bá a lọ ní òjọ́kọ̀ tèmi ojú ọkọ tèmi náà kókó ní ìlànà. ẹni ohun kẹlẹ. Ah. kò jọjú ẹ. ó jọjú mi náà. àwọn tó yà bọ̀ kàn kò sí. ọkọ yẹn jọjú ẹ. ó jọjú mi báyìí. òkè akéjà kó fọkọ ẹ kéde. èmi nǹkan ṣe kẹfún dàmú. ọjà èmo kọ́ bàjọ́ ro èmo ìpàtà. tèmi náà pọ̀ ẹ̀rọ. wọ́n ń kàgbẹ́ wa. ẹjọ́ èmi ń kàgbẹ́ wọn kò tó èmi ń kàgbẹ́ wọn o. èmi ìbòkó náà kọ ẹni. ń da yẹn yẹ ẹ fọ kóòtù tí kò sí ẹ kóòtù tí kò sí náà tó ó di ọ̀pọ̀ ẹni àpènà kan ẹni ẹgbọn àpènà kan mọ ẹ dágbo kékégbo afọkànfò sí nǹkan orí ìgbìgbò bí òun ọkọ afọ kọkàn ró púpọ̀ bóyá afọ ẹlẹkẹrẹ ẹgbẹ ìgbòho náà ìgbòho náà fọkàn ní ìgbòho. ká ló ń kẹ́yìn mmakọ ọjọ ọfẹ ọkadì okòlè ní ká ọkọ afẹ. ọkọ ẹgbẹ wọ ọkọ ẹgbẹ èmi wọ orí ẹbí. pọ èmi ti nẹ ná. Ah, kókó lẹ mi sí. mi sí báyìí yẹn tó tèmi náà lẹ́nu tó ṣe àwọn ọ̀rẹ́ mi kò ní sí ó. ago. wá npẹpẹ ẹgbẹ adaka pẹpẹ bolo náà ẹ ti. iye ò gbọ́ rí. npẹpẹ ẹgbẹ tó gbọ́ bẹ́ẹ̀ bá ń jẹ́ ọ́ rí. àwa ń tẹ òun sí kéjò mi fún o ó láre mi ni òdẹ́bí lápòjì àgbẹ̀ẹ́nù àwọn orí àwọn orí àfọ̀ ńláre ní àná ìgbọ̀ láì ndéèdè àní àrìrè jìnnà ń jẹjà kọ rí abúkọ gẹrẹ o. bẹ́ẹ̀ni. nka rí nǹkan ló ń wá bí kò jẹ́ torí yẹ nǹkan ti sùn lu eré kíjẹ. wúlò fún mi ń gbọ́ ta fa bọ̀ bẹ́ẹ̀ ni wàá kan lu náyà èmi ní nàìjíríà tí àgbàdégbò alákòrò sàn eré tí ìpàdé máa dé kà bánàna kò ń mọ dúpẹ́ tí àfọ̀jọ́jú mi tí ń yẹn kú tó gbà tèmi níwọ̀n àwáyà tí ìlú ọ̀nà bẹ́ tí ọ̀nà bẹ́ gbo ó gbà tèmi tí kò mú lé obìnrin tó tó nà yẹn wálé àbí kí jẹ́jì gbọ́n yẹn lọ́ka kí yẹn lọ sàn yẹn. ne mfɔkuo ki nka bɔn ŋa abɔ gidi afɔ gidi nkutu gbɔ afɔ gidi wi ani ki nka bɔn nkyoku akɔjɛ fún mi anu ka akɔjɛ fún mi wò náà tí la bòkè gidi ka bòkè wọlé àwọn ní kí gidi náà àti ìbáná mísú ti ní ẹ kíkìkí àní ìdá kan wà ìdá kò lọkọ ní kékeré èmi yé èmi kémi lọ àní kékeré kò kémi nkochiruji kavona hasamulaja kavo kokumtorevho toni kokemichi komwemichi komfundaya ibi ò lọ ń lé alùpàtò orí ẹ̀ nìkan á nàka kí ẹjú bò lómi. ẹ olùmọ̀lẹ̀ ń gbẹ̀mí lọ ajá ni ó tó lò mẹ́rin nígbà wà jẹ́ kí n ṣe lè tẹ kálẹ̀ mú àwọ̀ bá. afọ afọ ìlú ìjábọ̀ kan nù. n ṣe lè tẹ kálẹ̀ mú àwọ̀ bá. àníbẹ̀ yọjú ẹ̀. kò tí gbọ́ gún gidi dàgbà gidi. jí mú àwọ̀ ìwà bá wa onímọ̀ díẹ̀ lọ́wọ́ mo dúpẹ́ ni mo kò ní á. jí mo bá kọ̀ ní ọ

chicken in Jaffa mo dúpẹ́ tó ọ̀dọ̀. Ah, ẹ̀kan báyìí kò chicken lára mo dúpẹ́. ẹ̀ ń kò bọ̀ lóde chicken ní Jaffa. báyìí tó rí àdínlẹ̀ fẹ̀ wíwẹ́ fẹ́ ìdáná náà kọ̀ jìjì tán náà kékeré kọ̀ náà kọ̀. afọ yẹn fẹ afọ yẹn ti kí gbọ́gbọ́ alo wọn kó máa bà sí láfọ yẹn. mọ̀ sani yòó ń gbọ́. jìnnà gbọ́mọ ló mọ sá. báyìí fò báyìí fẹ àlejò nkọ̀ǹkọ̀ ń yọ̀rọ̀ náà dó títí mọ̀ mi yán. ó di nkọ̀ǹkọ̀ àná àbùkù fọ̀ títà náà kó ajẹ́ yá. ibi àkófò ní èmi máa ń rò lómìnira ti gbẹ wa tẹ́lẹ̀ gbogbo mi àbùkù àmúmu jíde kó yẹ kí wọ́n wò ó kí àwọn ọ̀pọ̀ pàgìdá bẹ. àjàjàjà ó dọ̀pọ̀ ní ògbẹ́ wa rere bẹ̀ ó wà lálàáfíà ó ní kí bàrán ti fọ́ sí a ó wọ̀n jẹ̀jẹ̀ kẹ́ ẹ́ tí kò fún un dẹ̀ tán ná ó lára ahun fún mi kò yẹn fọ̀ ó lára ahun. ó ní yóò kárẹ̀ náà ṣé gbàgbé rẹ̀ mọ́tà kan kúkú wa ó di ojú ọjọ́ ìwọ̀n ní ìgbà ọ̀pọ̀ rẹ̀. ó di ojú ọjọ́ ìjọ́ lé bí àfẹ́ inú àwọn ìyàwó tèmi àwọn ìyàn aluka ẹfẹ mi ti mọ sí ilé ẹfẹ kíbi àwọn fọbẹ gẹni mi díẹ̀ kò nọkọ kíbi kò nọkọ bí àwọn ojú ẹ kò yàn àmọ́ mo ló dọ kó ni wẹẹ nà ẹpin sá. n ṣe bèrè àní ìdá kọsàn se ògùn fúlá bí náà ṣe rọkọ. òun dàgbẹ́ lọ ní ìdádọ́dọ́ kó ní ìdá àkókò yìí bẹ́ẹ̀ náà náà tó gbàgbé bẹ́ẹ̀ ni wàgbà mi kékeré ló káwọn kọ ànàgbà mu dáná sí àmì ni nàgbà ni nàgbà ni wà ń yẹn wa ànàgbà ni àní nà ànàgbà lọ sí àbí bẹ́ẹ̀ ni bọ́ọ̀sì mi àyà ìnídìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kòtò ó ní mọ́ ní mamta o èmi lọ́ka pàdé kékeré ẹnìkan bẹ́ẹ̀ ti tètè náà bẹ́ẹ̀ ti gbé ká tó lé níta ká tó kéjà lóde ǹdẹ ọlọ́run tí wọ́n ti dágbo ọmọ mi kó ọmọ kó òwúrọ̀ kàbí wọn kó wọn dárí fún wọn iye ká tó bíyà ǹdágbo kó lẹ́wọ̀n ọdún ara lóyà ní ìdáná náà kọ̀dé dá mi o kẹ́mi bẹ́ẹ̀. ọ̀ ti àwọn ẹ̀mí ń bọ̀ alẹ́ kẹ́mi bẹ́ẹ̀ o méjì kẹ́mi bẹ́ẹ̀ pọ̀ gbà iye ìrí tí jọjú mi àyẹ̀ ni mò ń Osan. Ha, bó kò wà púpọ̀ ní kò wò. Òwò gbọ́dọ̀ ṣàpàdé wàhálà. Ibi tí wàhálà kò wà. Bó o sun àbọ̀dọ̀ o sun ọmọ tó máa ságbó. Wàhálà wà nì. Bó kò sẹ̀ gbẹ́ ságbó. Wàhálà wà nì. Òpàdá yà ń tànà tí wò. Wàhálà wà nì. Ògbẹ́ lọ́lé. Wàhálà wà nì. Yẹ́sì kìdà àná kó ti kó láyò ní àwọn àdúrà yìí. Ẹni kò gbogbo ń dẹ̀ dá yẹ o. Ó yẹ ó jẹ́ bẹ́ẹ̀ náà mọ sáà ní. àkọ́ ah, rí làkó ló. na kóyan kóyan rẹ̀ lọ fàrẹ̀ tí kò yẹ̀ mí nígbẹ́ sáà kàwọn bá bèrè lọ́wọ́ kẹjọ kò ló mọ̀ bọ́lẹ̀ nígbẹ́ sáà. ọ̀ dágbó. gbẹdẹ́ àfọwọ́fù kẹ́jì yóò máa gbé ní ara ìlú ẹbí ni ẹ máa lọ tẹ́lẹ̀ rẹ̀ ni. ní báyìí ti pọ̀ lọ́kọ̀ rẹ̀ tí wọ́n ní òun bòbó gbé sá ó ti nàkó yan òun kẹ̀ mú fún ara bí parí jí lọ. ọlọ́kùnrin jẹ́ owó parí kó lọ. bọ́ọ̀ ah, <laughs> ah, fọ́ bẹ́ẹ̀ náà o.

nǹkan wàhálà kan lásìkò yà kó a sì wá nú ọkọ tuntun tẹ́ná kó jẹ́ náà kó mà ní ìmìnira nílọ ọ̀wọ̀ yára yára yára yára ń bírò díẹ̀ sí i. wọn kò ní ọtí sọ́wọ́n bí kò lọ. ìgbọ̀n àkúrẹ́ bá ní bọ̀ ìyẹn jà ti di pátákó. a lọ bò. Yeah alábíyà ṣe ò dúró síbẹ̀. n kò rí aró mo dúpẹ́ ń lérò. ó padàrò ẹ̀ hàn. ó padàrò ẹ̀ hàn pó. lòǹkùkù náà kọ ẹ sí. ọkọ ẹgẹ mi. ó sàn àkórí kí mi náà kó lọ gbà á. ọ̀rọ̀ ọmọ ṣẹ́run. ok ndàgò náà kọ jí kékeré bọ̀ lóńgbò náà kọ. alukago. ìkàlẹ́ o. ìkàlẹ́ o. ìkùtọ̀jọ́ ìpàjọ́. Hmm. ẹ àlàáfíà. ẹ ń bo ní tó lọ ẹbí ni àgbà kọ̀ọ̀kan tí àfọ̀ àkọ́nà ẹni lórí tí kò jọ títọ́ fún kíni wọn tó lọ ẹbí ti bèrè yìí. làkọ́dà ní wọn yẹn àpòlí burúkú ẹni yẹn ó fùdá léjè kí láàrú yẹn rò. bùrọ̀ àrò yẹn ń lé. kájọ kíá jẹlẹ bẹ́ẹ̀. ń yẹn bàdí ẹ̀ wá ó gbẹ́ ọ̀nà kan wá níbi òun àná tí ìbọ̀bù ńlẹ̀ fẹ́ fẹ́rẹ̀ ńlẹ̀ fẹ́ wa àkànẹ́bẹ̀ dákù nọkọ ọ̀nà tí wọn kékeré náà kó nọkọ tí gbẹ ọkọ ẹ wá lọ ní kí ni ó gbẹ wá gẹ kó kọkọ ẹ gẹ jí jẹ dẹ kó kọkọ ẹ jí jù dẹ tí dẹ kó nẹ tó ń ká ì ẹ wá padà rọ kó tó lọ lọkọ àmọ́ mo lọ lọkọ ẹ wọ ilé ọkọ òwe máa ń wò. a alùpùpù ẹ máa fọ bẹ́ẹ̀ ẹ máa fọ bẹ́ẹ̀ iye mi wà lálẹ́ bẹ́ẹ̀ tí wọn fọ fún yẹn gbàgbọ àwọn ọjà tán ń ṣàbọ àwọn olódò tó dọgbọ ń pípọ torí ìṣèjì fọ bẹ́ẹ̀ ń torí ayé ti ìjọ dédè kí bá àfọgbà dédè àmì ilẹ̀ ẹ̀fẹ̀ bíbẹ́ ọ̀nìdáná nọ́kọ tán kéke kó nọ́kọ ògbóni kí bí ayé àpàrọ̀là kó bàbá ya ọmọ sí àpò abẹ́rọ́ tí èké báyìí sìn okun ọjọ́ náà fò méjì kọ́ fún yín torí ń ti amójẹ́ náà gbọ̀n nínú ògbìn ju ẹ̀ka kó tó jẹ́ lè bó sàn láàrin báyìí sìn amójẹ́ ní kí bí omi ẹ̀ràn àná tó àgbọ̀dúpẹ́ lọ báyìí sìn o kíkàpọ̀ báyìí sìn ní òkòrí mo dúpẹ́ lọ mo dúpẹ́ lọ kà jẹ́rẹ́ mi nínú afafafo ma tó ma kọ nínú kókó pàpọ̀ kó bá mi. ayé ti ẹ pé màgírí be ayé àpàrọ̀ ń bẹ ló mọ̀ sí àwọn àgbà ayé àpàrọ̀ ní gbọ́ pé báyìí. àká orí pẹ́ẹ́lú ló bá yẹn sìn wọ́n wà ní kóyún ẹgbẹ́ bẹ̀ kó máa ṣẹlẹ̀ rúgbà. ó sàn ẹ́ gbọ́ngbọ́n máa ń wo máa ń wo. ìdá wọ́n gbọ́ gbàgbọ́ yà bọ̀bá yà gbàgbọ́ yà bọ̀bá wọ́n gbọ́ ọlọ́kùn fẹ́ tẹ egbò kí náà ní owó ẹ̀kú yẹ ó di àfọwọ́mọ́rún mọ́jà kó o dúpẹ́ lọ kó mọ́ ká jẹ̀rá agoma si ya ko manu wa e go pie e go go na gbo kwa ku daya na gba mi keke gbo kwa na gba mu da mo se mo se ko e mo dúpẹ́ ko ya be e mo ko jo o du mo dúpẹ́ ko ma ka tira ni mi mo mo ni ka lu ke gbo wa ye nko ni wa gbo nu o se kuje akowo akowo gbo wa gba be o se ma ma akowo ale o se lọtẹ náà wò. lakile wò. òkú charity. emaruba emaruna ene ewaruba areo nosiaru inene ewaruna areo nosiaru aoru nibima omameta twavuan leko oni imarumo borumo areni orue. rú mi bí òru mi àrẹ nà òru o.